bá ń sọ̀rọ̀ ẹja tó burú nípa ti káṣọdẹ àwọn ṣáàkì la máa ń sábà fojú sí lára ẹ̀bi tiwa náà sì kọ́ o torí àwọn ṣáàkì ń gbìyànjú nípa ti kápá àwọn ẹja ńláńlá jẹ kódà oríṣi ṣáàkì kan tó lóyìnbó ń pè ní great white shark ni wọ́n fún ní oyè ẹja tó tóbi jù lágbàáyé nínú àwọn ẹja tó burú níbi ká lè pa àwọn ẹ̀dá inú omi tó kù ká sì pa wọ́n jẹ ìyún the world's largest predatory fish ṣùgbọ́n ọ̀dọ̀ àwọn ṣáàkì kọ́ là ń lọ o àwọn ẹja kan wà tí àwọn great white shark yìí tún máa ń sá fún kódà ìwádìí tí mo ṣe fi hàn wípé táwọn ṣáàkì ńláńlá yìí bá fi gan ní àwọn ẹja yìí níbì kan wọ́n sá lọ ni wọn ò sì ní padà wá sí orípa ibi tí wọ́n ti rí àwọn ẹja náà fódìdí ọdún kan ọkà ló kọ tẹ́lẹ̀ ìbò ń pe ẹja yìí orca wọn a tún máa pè é ní killer whale kò sóko yorùbá fún un ṣùgbọ́n èmi ò fún ní ọkọ yorùbá ọ kí a tó ní àmì mídò lórí eyín ọkà náà ní mọ̀ pé yorùbá ni wọ́n ṣe ń gbé ìgbé báwo ni wọ́n ṣe ń pa ẹja tó burú tó tún tóbi jù wọ́n lọ Àròjinlẹ̀ <laughs> ló kọ́ mi àyàn ògìrìgbò tí ń kó gíbò lu ọgbọ́n kí gbogbo lóye àtọ̀mọ̀ràn lè jó ẹ á sọ̀rọ̀ àwọn ọkà ohun àkọ́kọ́ tí mo fẹ́ yànnàná nípa àwọn ẹja yìí ni pé bí wọ́n ti ń pè wọ́n ní kílà wéèlì tó kílà ibẹ̀ nìkan lòótọ́ o wéèlì ibẹ̀ èé ṣòótọ́ nítorí wọn kì í ṣe wéèlì dolphin ni wọ́n ìyàtọ̀ díẹ̀ ló wà láàrin àwọn ẹja tó lè bó ń pè ní whale àtàwọn dolphin bó tiẹ̀ jẹ́ wípé mọ̀lẹ́bí kan náà ni wọ́n wà ṣùgbọ́n ìyàtọ̀ tó fojú hàn jù ó ní wípé abẹ̀bẹ̀ kan tó máa ń gbé gangan ó máa ń wà lógòóró ẹ̀yìn àwọn dolphin bíi ike màálùú olóyìnbó ń pè ní dorsal fin àwọn whale ò kí ń ní tàbí kó kàn rí ṣékélé kó má wulẹ̀ yọ sókè rárá ẹ ṣùgbọ́n tàwọn dolphin máa ń fojú hàn dáadáa wọn a sì máa gùn sókè. So èyí jẹ́ ìyàtọ̀ tó ṣeé fi sáré dá wéèlì mọ̀ yàtọ̀ sí dolphin kí wá ló dé tí wọ́n fi ń pe àwọn ọkà ní killer whale nígbà tí wọ́n ẹ̀ ṣe wéèlì ìwádìí tí mo ṣe fi hàn wípé ọ̀dọ̀ àwọn tó kọ́kọ́ rí ẹja yìí ní àṣìṣe yìí ti wà nígbà tí wọ́n rí àwọn ẹja yìí wọ́n rí wípé wọ́n ń pa àwọn wéèlì wọ́n wá ń pè wọ́n ní ẹja tí ń pa wéèlì èyún whale killer whale killer yìí làwọn èèyàn wá sọ di killer whale lẹ́yìn ọ̀rẹ́yìn àgbà ẹja làwọn ọkà yìí o kìí ṣe nípa ti títóbi o torí ọ̀pọ̀ ẹja ló tóbi jù wọ́n lọ nínú ibú tí wọ́n sì máa ń fojú àwọn ẹja tó tóbi jù wọ́n lọ èrí mọ̀bo kìí wá ṣe pé àwọn náà kéré o abẹ̀bẹ̀ ẹ̀yìn wọn tí mo sọ lẹ́ẹ̀kan un tàwọn akọ máa ń gùn tó èèyàn nítorí wọ́n máa ń gùn tó ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà ìyún six feet àwọn fúnra wọn máa ń gùn tó ìwọ̀n ẹsẹ̀ bàtà ọgbọ̀n nígbà tí àwọn abo wọn máa ń gùn tó ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. That is, their males and females can be up to thirty feet and twenty-five feet respectively. Wọn ò ṣòro dámọ̀ torí àwọ̀ dúdú àti funfun ara wọn. Wọ́n jẹ́ ẹja tó lọ́gbọ́n lórí púpọ̀. Wọ́n sì máa ń gbé lójú agbo. Èyí ni pé wọ́n èé gbé ìgbé ayé àdánìkan bíi tàwọn ẹja àbùbù tán. Wọ́n lè mọ́ ju méje lọ nínú agbo kan Wọ́n sì lè tó àádọ́ta olóyìnbó ń pe agbo wọn ní pod pod àwọn agbo míì gan wọ́n lè tó ọgọ́rùn-ún níye olóyìnbó ń pa àwọn eléyìí ní superpod àpapọ̀ eyín bíi márùndínláàádọ́ta eyín forty five teeth ni wọ́n ní àwọn eyín yìí sì máa ń gùn ní ìwọ̀n sẹ̀ǹtímítà méje méje àtààbọ̀ eyín wọn ò sí fún jíjẹ ẹran ṣàmùṣàmù lẹ́nu yíya pẹ́rẹpẹ̀rẹ ló wà fún bí wọ́n bá ti yá sí òdiwọ̀n tó lè gba ẹnu wọn ni wọ́n gbé mì lẹ́ẹ̀kan náà àwọn èégbóòrùn bíi tàwọn ṣáàkì nítorí wọn ò ní ẹ̀ka ìgbóòrùn tí olóyìnbó ń pè ní olfactory system lọ́pọlọ ṣùgbọ́n wọ́n mọ bí wọ́n ṣe ń tọpinpin ẹja tàbí ẹran inú omi tó kù tí wọ́n bá fẹ́ pajẹ lọ ìró ni làwọn máa ń lò ní tiwọn bí wọ́n bá ti dún oríṣi ìró kékeré kan ìdápadà ìró yìí ìyún echolation ni yóò juwe ibi tí ẹran omi tí wọ́n fẹ́ pajẹ wà bí wọ́n ṣe ń lo ìró yìí ó dàbí báwọn àdán náà ṣe máa ń lo ìró láti fi ṣọdẹ ọpọlọ àwọn ọkà yìí tóbi púpọ̀ o àwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì sì máa ń lo òdiwọ̀n bí ọpọlọ ṣe tóbi tó sí ara tó kù ìyún brain size to body size ratio láti fi mọ bí ẹ̀dá ọlọ́run kan ó ṣe gbọ́n tó tòun ti bẹ́ẹ̀ ọgbọ́n àwọn ọkà yìí sì tún ya àwọn aṣèwádìí lẹ́nu torí wọ́n gbọ́n débi wípé ìwádìí fi hàn pé wọ́n ní àṣà àti ìṣe wọ́n tún wá ní èdè àdúgbò ìyún dialect àṣà ìyún culture wọn ò wá dàbí tàwọn ẹranko tó kù un èyí tí gbogbo àwọn ẹranko tó kù fi ń ṣe nǹkan kan náà àṣà àwọn agbo ọkà kan ni ó sọ irú oúnjẹ táwọn ó jẹ irú eré tí wọ́n máa ń ṣe èdè tí wọ́n ń sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn ni wípé bóúnjẹ haúsá ṣe yàtọ̀ sí ti yorùbá tí àwọn ohun táwọn haúsá sì ń ṣe láti fi gbafẹ́ yàtọ̀ sí tiwa iná lọ̀rọ̀ àwọn kàyérí fún ìdí èyí tí àwọn agbo ìyún pod ọkà kan bá wá sáàárín àwọn pod míì èdè wọn lè mọ yẹra wọn o ṣùgbọ́n wọ́n mọ̀ pé èdè ọ̀tọ̀ ni gẹ́gẹ́ báwa Yorùbá ṣe mọ Haúsá yàtọ̀ sí Ìgbò kódà bá ò gbọ́ èdè wọn bí àwọn ọkà bá wá fẹ́ sùn tí wọ́n yàtọ̀ sí tàwọn èèyàn o ìṣọwọ́ míì tàwọn èèyàn ọtọmátìkì ni nítorí ìdí èyí bá a sùn bá a sùn mímí wa ń lọ déédéé ni ṣùgbọ́n ní tàwọn ẹja yìí apá kan ọpọlọ ni yóò sùn o apá kejì ò ní sùn nítorí apá ọpọlọ tí ò sùn yìí ni yóò máa sọ fún ẹja yìí pé kó wá sókè odò láti mí tí àsìkò rẹ̀ bá tó ojú kan ni wọ́n máa ń dì bákan náà tí ọpọlọ ọ̀tún bá ń sùn ojú ibẹ̀ náà ni ó padé bó bá ti yá ọpọlọ òsì náà ó gbaṣẹ́ lọ́wọ́ tọ̀tún kí tọ̀tún náà lè rẹjú díẹ̀ ní ti ọdẹ ṣíṣe àti oúnjẹ gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan irú ẹja tí wọ́n ń pa àti ọ̀nà tí wọ́n ń gbà pa wọ́n máa ń yàtọ̀ síra wọn. Dr. Andrew Foote àtàwọn ẹmẹ̀wá rẹ̀ ti ṣe oríṣiríṣi ìwádìí tó fìdí ẹ̀ múlẹ̀ kódà lọ́dún 2016 ó tún ṣe àyẹ̀wò ọ̀mùnú ìṣẹ̀dá ìyún gene analysis àwọn ọkà láti inú oríṣiríṣi agbo ìyún pọ́ọ̀dù láti túbọ̀ fi ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ tẹ́lẹ̀ sì jẹ́ ká mọ̀ wípé látàrí oríṣiríṣi oúnjẹ tí àwọn agbo kan jẹ tó yàtọ̀ sí tagbo míì ìṣọwọ́ hùwà wọn àtoríṣiríṣi nǹkan tí ń yàtọ̀ lára wọn lápapọ̀ ṣá wọ́n máa ń jẹ oríṣiríṣi àwọn ẹ̀dá inú omi látòrí àwọn ẹja tẹ́ ẹ dórí àwọn seal tẹ́ ẹ dórí àwọn kìnìún omi ìyún sea lion ajibẹ́tẹ́ àtàwọn wéèlì ńlá tó tóbi jù wọ́n lọ pàápàá àwọn ṣáàkì náà wàá bọ́ lọ́wọ́ wọn o lọ́pọ̀ ìgbà wọ́n sún mọ́ ẹran omi tí wọ́n fẹ́ pa ni tó bá jẹ́ èyí tó kéré ni eyín ni wọ́n lù lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá wá tóbi gbogbo wọn yípo ẹ̀ ni tí wọ́n bá ti súnmọ́ tán ẹni wọ́n máa fìrù náà tí wọ́n sì máa gé e jẹ tó bá wáá jẹ́ àwọn ẹja tí ò tóbi jù ni wọ́n lè tẹ́lẹ̀ àwọn ẹja ìjọ sójú kan náà nípa dídà wọ́n bí èèyàn ṣe ń da àgùntàn báwọn ẹja yìí bá ti wá ṣùjọ tí wọ́n ti pọ̀ lójú kan wọ́n ṣẹ̀ṣẹ̀ wáá fìrù nà wọ́n lápapọ̀ ó tún wá nírú ọgbọ́n kan tí wọ́n máa ń dá tó yani lẹ́nu púpọ̀ fẹ̀yìntẹ́ ẹ bá ti ń tẹ̀lé èmi bọ̀ látìgbà yìí wá mo ti sọ̀rọ̀ tonic immobility ìyún ìpirọ̀rọ̀ àìtinúwá lọ́dún tó kọjá nínú àwọn fídíò mi kan tí mo sọ fún yín wípé téèyàn bá lè yí ṣáàkì po tó wá ṣí àyà sókè tí ẹ̀yìn ẹ̀ wà nísàlẹ̀ ìyún tó bá lè tàkàkà ṣáàkì yóò ní lè ṣe nǹkan kan fún bí ìṣẹ́jú mélòó kan torí eléyìí wà nínú àdámọ́ rẹ̀ ni ẹ̀ òun lolóyìnbó ń pè ní tonic immobility ohun táwọn ọkà yìí máa ń wá ṣe ni pé wọ́n jọ péjọ sórí ṣáàkì ọ̀hún wọ́n wàá nà á ní ìrù lórí kó tó mọ ohun tó ń ṣẹlẹ̀ wọ́n kàn fìrù nà á lábẹ́ orí wọ́n kàn yí epo ni ṣáàkì yóò wá nílé ìdá nǹkan kan ṣe mọ́ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ya jẹ pẹ́rẹpẹ̀rẹ kódà lóṣù tó kọjá yìí ìyún February twenty twenty three yìí àwọn ọkà méjì wọ́n sì dáwọ́ pa ṣáàkì mẹ́tàdínlógún yes seventeen sharks láàrin ọ̀sẹ̀ kan ẹ ṣe wá mọ ohun tó yani lẹ́nu ẹ̀dùn àwọn sáàkì yìí nìkan ni wọ́n ń yọ jẹ o níṣẹ́ ni wọ́n fi gbogbo ìyókù sílẹ̀ orílẹ̀-èdè South Africa níṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ kò sì ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ lọ́dún 2017 bákan náà bí omi ṣe gbé òkú sáàkì ńláńlá márùn-ún tó ṣẹ̀ṣẹ̀ kú wá sórí ilẹ̀ nìyẹn kò sì sí ẹ̀dọ̀ nínú àwọn márààrún <laughs> ara nìkan ló wà ń bẹ̀ South Africa lélẹ́yìí náà ti ṣẹlẹ̀ ṣe é wá róhun tí mò ń sọ pé wọ́n máa ń ní àṣà àti ìṣe nípa oúnjẹ ìyún ni wípé àwọn ọkà àti pọ́ọ̀dù yìí ní South Africa àwọn náà ti ń jẹ tinú ẹran nìyẹn o <laughs> àwọn èèyàn nìkan kọ́ là ń jẹ àsọtẹ́ẹ̀dì báyìí kọ́ lóun ó ṣàánú wa. níbi táwọn ẹja yìí tún wá gbọ́n dé àwọn kan máa ń dúró de àwọn apẹja ńlá tí wọ́n máa ń gbé àwọn ọkọ̀ ojú omi ńláńlá wá láti wá apẹja nù wọn wọn rọra gọ sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n jẹ́ káwọn apẹja yìí ó ṣe gbogbo wàhálà bí ìwọ bá ti mú ẹja kan báyìí tí àwọn apẹja wá ń gbé ìbò wá sókè níṣe ni wọ́n ó sún tí wọ́n ò rí ẹja náà jẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ káàkiri mọ́ ìwọ̀ lára kìkìdá orí àti eegun lásán ńlá àwọn apẹja ò gbé wá sókè mo ní àwọn èèyàn la máa ń lu ẹranko ṣọdẹ tèmi mọ̀ rí <laughs> ṣùgbọ́n àwọn ẹja ilé yìí àwọn ń fẹ̀yàn ṣọdẹ ni ní tiwọn o àrà mi ìrírí mo rórí ológbò látẹ ká tó wá lọ síbi ìbálòpọ̀ wọn àti ìbímọ bẹ́ẹ̀ bá fẹ́ sanwó lórí ayélujára bóyá ẹ fẹ́ ra dátà bóyá èyí tẹ̀yin fẹ́ lò ní àbí èyí tẹ́ ẹ fẹ́ tún tà bóyá ẹ fẹ́ máa ra káàdì ìpè ìyún airtime bóyá ẹ fẹ́ sanwó DSTV GoTV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá sì fẹ́ sanwó ná bó sì jẹ́ káàdì àwọn ìdánwò bíi WAEC àti NECO ni dan top up ní kẹ́ẹ̀kan sí i àǹfààní tí dan top up ní lórí àwọn tó kù ni wípé wọ́n yìí yọ fifty naira táwọn tó kù máa ń yọ tẹ́ ẹ bá fẹ́ fowó sínú àpò àsùnwọ̀n ìyún wọ́lẹ̀tì yín iye tẹ́ ẹ bá kírẹ́díìtì ilé ẹ̀bà nínú wọ́lẹ̀tì yín lọ́dọ̀ dantopop ẹ lè download android app wọn lórí google play store nípa ṣíṣàwárí dantopop ìyún d-a-n-t-o-p-u-p ẹ sì lè kílíìkì líǹkì tẹ́ ẹ bá rí nísàlẹ̀ fídíò yìí. lórí ọ̀rọ̀ ìbálòpọ̀ àwọn ọ́kà àwọn ẹja yìí máa ń sá fún ìbálòpọ̀ láàárín mọ̀lẹ́bí kan sí mọ̀lẹ́bí kejì tí olóyìnbó ń pè ní inbreeding lẹ́yìn tí wọ́n bá ti pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún làwọn abo wọn máa ń bàlágà fún ìbálòpọ̀ kó sì tó di àkókò yìí wọn ó ti kọ́ oríṣiríṣi ẹ̀kọ́ bá a ti ń dá dúró tá a sì ń tọ́mọ yege lọ́wọ́ ìyá wọn àwọn ẹja yìí wọ́n máa ń sá fún ìbálòpọ̀ àárín mọ̀lẹ́bí bí mo ṣe sọ tí àsìkò ìbálòpọ̀ bá wá tó àwọn akọ wọn máa ń kúrò lójú agbo wọn láti má bàa bá àwọn mọ̀lẹ́bí wọn ṣàṣepọ̀ bákọ yìí bá ti dé ọ̀dọ̀ abo tí ara ẹ̀ wà lọ́nà yóò mọ yípo abo yìí ó tún lè ṣí kata kó tàkàkà fún abo yìí lẹ́yìn náà ni abo wàá súnmọ́ ìbálòpọ̀ ó ṣẹ̀ṣẹ̀ wàá wáyé bó bá ti doyún oṣù mẹ́ẹ̀ẹ́dógún sí méjìdínlógún eyín fifteen to eighteen months ni wọ́n fi ń gbóyún wọ́n sì máa ń bímọ lóòyẹ̀ ni ọmọ kan ṣoṣo ni wọ́n máa ń sábà bí o ó sì tún di lẹ́yìn ọdún márùn-ún tàbí jù bẹ́ẹ̀ lọ káàbòyè ó tún tó lóyún míì ìdí ni wípé wọ́n máa ń fẹ́ tọ́mọ dàgbà dáadáa àwọn èèkàn pamọ́ jọ tí àwọn abo yìí yóò bá fi wọ ogójì ọdún wọ́n wọ ipò ìdàgbà ilé ìbímọ mọ́ tó lóyìnbó ń pè ní menopause <laughs> bẹ́ẹ̀ ni lẹ́yìn obìnrin àwọ èèyàn abo ọkà pẹ̀lú ẹja kan tí orúkọ rẹ̀ ń jẹ́ short finned pilot whale nìkan ni ló máa ń wọ menopause nínú àwọn abo ẹranko tọ́lọ́run ọba mi dá fún àǹfààní àwọn tó wá ń rò wípé ṣé ẹja yìí ń pààyàn gbogbo ìwádìí tí mo ṣe fi hàn wípé wọn ì kọjú ìjà da èèyàn o tí wọ́n bá ń bọ̀ lọ́dọ̀ èèyàn látọ̀ kan nínú omi bóyá torí èèyàn ju àwọn ẹran omi tí wọ́n máa ń pa tí wọ́n bá súnmọ́ onítọ̀hún tí wọ́n rí i dáadáa ni wọ́n ò ṣẹ́rí padà tó bá jẹ́ pé eré ńlá ni wọ́n ń bá bọ̀ wọ́n lè kó ìjánu ìyún bírèkì kí ẹ̀gbẹ́ wọn ó kàn gba olúwa rẹ̀ díẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n bá ti mú wá sí àhámọ́ ẹja ó lè pààyàn ẹ fún bí àpẹẹrẹ ọkà kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní tílíkọ̀mù ẹ̀mí èèyàn mẹ́ta ló tọwọ́ rẹ̀ bọ̀ Kelty Brine tó jẹ́ olùtọ́jú rẹ̀ alákọ̀ọ́kọ́ ló lọ sí Daniel Duke tóun jẹ́ àlejò sí àhámọ́ àwọn ẹja yìí tó wá rìn gbèrègbèrè níbi tó yẹ kí àlejò ó rìn òun náà lọ sí bẹ́ẹ̀ ni Dan Bronchio tóun náà jẹ́ olùtọ́jú ẹ̀mí ẹ̀mí tiẹ̀ náà lọ sí kí n tó tẹ̀síwájú ẹ bá mi share fídíò yìí káwọn èèyàn náà lè kọ́gbọ́n kẹ́ ẹ̀ sì tún lè support mi sí i kí n wá padà sórí àwọn ọkà yìí tí wọ́n ń pa àwọn èèyàn tí wọ́n bá ti wà láhàámọ́ elérò tèmi a ò mọrú ìwà burúkú tí wọ́n ti hù sáwọn ẹja yìí bọ́mọ adámọ̀ bá gẹṣin ní kẹsẹ tán wọ́n sọ pé ó ń tàpá ẹgbọ́n bàbá ta ni wọ́n jẹ́ ti ringún nídìí tí ò ní kanra Àròjinlẹ̀ ló kọ́ mi àyàn gidigbo tí ń kó gibùlù ọgbọ́n bẹ́ẹ̀ báyìí tí ì ṣí ẹ̀ fídíò yìí ẹ bá mi ṣí ààrẹ ojèrè ẹ̀yin náà ní í ṣe lásán láṣẹ Èdùmàrè ẹ kalẹ̀.